طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربه فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا منك الذي قد رجعناه وأنزل علينا كل ذكرك وقتنا من السوء والمشروب ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قبر موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحباب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما Yeah. خير ان شاء الله خير إن شاء الله الحمد لله الحمد لله الذي خلق الإنسان وعلم بالقلم وأرسل نبيه محمدا صلى الله عليه وسلم بالعلم النافع رحمة للعالمين أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخوف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم رضا تصور بصر الحمد لله أنظر وليكوين كما تجري فعن نبي صلى الله عليه وسلم إنه وبدأ لقد من ذلك اسمه هو الله بني فليكون كان نبي آمين بني فليكون آمين agbàlódodo ọkẹ́ ànábì ìjọba ìjọba ọkẹ́ àwọn ará rẹ̀ tó bá ti islam ó sì kí àwọn sọ̀hábà náà ó tún wá kí àwọn kan pẹ̀lú wọn nínú àwọn tó fẹ̀ pẹ̀lú ànábì mọ̀yẹ̀ wá lẹ̀lẹ́ o bàbá wa àti yàwá mọ̀yẹ̀ wọ́n lẹ̀ kóhùn ìkẹ́ o àwọn àfa wa àwọn kí wa mọ̀yẹ̀ wọ́n lẹ̀ kóhùn ìkẹ́ o àwọn aya wa àwọn ọmọ wa mọ̀yẹ̀ wọ́n lẹ̀ kóhùn ìkẹ́ o àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa mọ̀yẹ̀ wọ́n lẹ̀ kóhùn ìkẹ́ o ọ̀n bí ọ nínú ọ̀dà nìkan sí rẹ̀ gbogbo àwọn àfáwọ̀ pátá tí wọ́n ti kọjá lórí ẹ̀pẹ̀ wọn bàdẹ́dà tí wọ́n ti bọ́ sọ́dọ̀ rẹ̀ mọ́ta àbáni ìkú ìsinmi fún wọn àwọn tó أحياء وأمواتا يا أرحم الراحمين kí a má ba bọ̀ lásìkò púpọ̀ tọrọ àmójúkò àti ìyọnú ọba dẹ́dà fún bàbá wa Zalimatu al-Arab ọba dẹ́dà kọjú ọba ní ìgbàgbọ́ ọdọ́ kan kó sì kú ní ìsinmi fún wa tí ẹ bá ṣe wípé inú wa ń dùn tó sì jẹ́ wípé àgbẹ̀rọ̀ ọba kọ́ máa mo wà kó olùjú ọ̀nà kọ́lọ̀kọ́lọ̀ sọ́nà àbámọ́ sọ pé ọlọ́mọbalẹ̀ lẹ́kọ̀ọ́ ìkẹwàá ṣùgbọ́n tó àbàkiri náà sùn látọ̀dọ̀ ṣáàrì bí lágbájábá ìwọ̀n ti ń kẹ a máa ṣàdúrà náà ní ọba adéka kọba ní kẹwọn torí ní bábá ti dájú ní àwọn fàlẹ fún rẹ ìlà fún mi tó gbà pé ọlọ́run bá mi kẹwọn bá mi kẹwọn ní ọkàn wa balẹ̀ kọ́ kẹwọn ṣùgbọ́n ta àbáta ní àbídáàlì a tó máa lékún ládùúgbà fún wọn a tó gbọ́ wọn àti gbọ́ wọn àfáyé sílẹ̀ tí wọ́n ti bọ́ sọ́dọ̀ ọba mọ́ta àbáni kẹwọn ní ìjókòó afá mi ìsáàbù mi àwọn ní ẹgbẹ́ ní ọwọ́ àlàáfíà mi ọlọ́run jẹ́ kiri pẹ̀wọ̀ wọ́n jẹ́ kọ́ ẹ̀yọ́ dàrú nínú àwọn táwọn náà rí táà ti sápadà ilẹ̀ yìí náà wà ọlọ́run dákun pápá gàgà yìí yà wọ́n ní ayé ń bí mọ́tò pínpín yìí o nígbà mi àlè kí á máa mọ́tò pínpín yìí o mẹ́jẹ hasọwọ́ àlàáfíà olùsàtọ̀ ọ̀jẹ̀bẹ̀ tí ìbá tẹ bàtà rẹ̀ yìí dé wọ́n mọ̀ jẹ hasọwọ́ àlàáfíà lọ́n dàpọ̀ gbogbo bàtà ẹ bá máa ń gbàwọ̀ ẹ̀kọ́ bá dẹ́dà mẹ́jẹ sí mo léṣù wọ́n bá fà tẹ̀m̀pọ̀lì ẹlẹ́dẹ̀ẹ́ mú kọ́ àwọn àwọn kò ní máa bí jáyé yóò máa bá nǹkan jẹ́ sí ní ẹ̀yẹ ní ṣe nígbà tí àdájọ́ ẹ̀wọ̀n fẹ́ gbókè tọ́ọ̀kì fifty five years wọ́n wá fún ní fifty years mọ̀nà fifty years nígbà orí èdè tí wọ́n máa jẹun ọmọ. Ìmọ̀ lè sọ àwọn tí ó ń sọ ọmọ ṣe é jẹun ọmọ. Bọ́kọ́lá gbé ní àwọn ọkọ̀ ìṣiṣẹ́ wò nínú ẹ̀lú ẹja fún ọlọ́dọ̀jà yìí. Mo ti mọ̀ náà fíkì, mo ti gbújà yìí ọlọ́dọ̀jà fún. Lọ wá kí tó omi àgbà ìlẹ́dàláfà ẹni mọ́mà kò mọ́ máa ń kí olóòdó àfẹ́ ṣùgbọ́n mo fẹ́ sọ fún ara mi wọ́rọ́ bí lọ́pẹ́ yìí ẹ̀tọ́ yába kàlọ́ ẹ̀yẹ mọ̀mọ́ yìí ta tó ń jẹ́ ọ̀tọ́ dàpọ̀ àti gbogbo àwọn tọ́lábà ní jẹ́mi àbúhá tó jẹ́ pé ìtẹ́sí àwa lórí o wọ̀lẹ́ òwú wa lórí nítorí ìwú wa lórí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ gbogbo ẹ̀rẹ́ rẹ̀ lọ sí mọ́mọ́láka ní ẹ̀ẹ̀ni sọkúnwá ní ẹ̀ẹ̀ni gba ẹ̀wọ̀n padà sí nàìjíríà ẹ̀ẹ̀ni gbọ́ tútù padà wọ́n ní ohun bí kìí ọ̀rọ̀ agbóbi kìíní ẹ̀ẹ̀ni padà lé kọ́ ìdí ẹ̀ẹ̀ni padà lé ní kọ́ ìdí mọ́ wá kí gbogbo zùmọ̀dá àtọ́lọ́rà àwa àfihàn kankan náà àwọn àfáàrí níkalẹ̀ tí àjọ wojú ni ọba dẹ́ka káàkiri طالبين ما عند ربنا ثم لا عين رأت ولا أذن سمعت ولا خطر ببال أحد من البشر قلنا أنت كريه جد وما أقدمنا هذا المجلس إلا طلب العلم tọ́jọ́ wípé gbogbo ohun tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ọ ń bẹ nínú àwọn tó bàdẹ́dà yọrọ sí ó sì wà lójú ọ̀nà ọba dẹ́dà mo kí ọba dẹ́dà ọba kí tí wọ́n ń kírun sọ̀rọ̀ nípa rẹ̀ ọjọ́ nǹkan tó dàbí ìgbà tí àmì kéèyàn wá búra rẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa tàhámúlù wà sọ́búrù sọ́lọ́tì hádìrì ọmọ fi tọ́lábì yìí àlèílmà àṣẹ́rìí ẹni tẹ́ máa ń sọ nínú àwọn afọ́lápù wọ́n ni wọ́n wá búra rẹ̀ wọ́n yẹ tẹ́bi ọ̀hádà إذا بدأت أسوق لكم أخبارهم sọ́jọ́ wípé tí èèyàn ọba jíndò èèyàn ọ̀pọ̀ máa fi èyí ṣùgbọ́n tí wọ́n tún sọ̀rọ̀ kọ̀ọ̀kan tán ó tóbi nǹkan kan lẹ́ẹ̀mọ́ bá mi fi parí ẹ̀ ìwà àtú onígbẹ̀lẹ̀ ṣùgbọ́n màá bá ń sọ wípé máa tún wúwà gún yígbà fi tún rọ̀ ọ́ bí ṣùkò ṣòhun ماتوا وأطيب في التراب شخصهم ماتوا وأطيب في التراب شخصهم ماتوا وأطيب في التراب شخصهم والنشر بسكم ومعظام رميم والنشر والنشر مثل والعظام رقيق والنشر مثل والعظام رقيق والنشر مثل والعظام رقيق Como decir, mas afáàmì ní àmì àmì, wàlláhi afáàmì wọn, àdókòtò ìfáàbì, àdókòtò ìsmail, Yunus, Ah, ọlọ́nìyọ́ ọlọ́nìyọ́ ọlọ́nìyọ́ téèyàn fẹ́mi àwọn ṣe bó fi rí ẹ̀gbà kó mẹ́ nínú ojú tá a ti rí nínú Islam tọ́lọ ń sẹ́kù fa wàlá ìdọ́kọ̀ jẹ́ kan mẹ́ ọlọ́nìyọ́ wọ́n kú ọlọ́nìyọ́ ọlọ́nìyọ́ kú ọlọ́nìyọ́ ọlọ́nìyọ́ kú ah, wọ́n bá ń kíyèsí dọ́kítọ̀ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n bá ń kíyèsí wọn mọ́jì ọ̀rẹ́ wọn mọ́jì wọn dáwọ̀ mọ́jì wọn ṣiṣẹ́ mọ́wàá jẹ́ wọn aṣọ wọn á jẹ́ àmọ́ ọlọ́run jẹ ọlọ́run dá wọn bá ní kíyèsí wọn ah. wájú wọn lábọ̀ ah. ọlọ́run jẹ bí wọn lábọ̀ ah. ọlọ́run jẹ bí wọn lábọ̀ bàbá a bí ìyá mi kí ni wọ́n bá bọ̀ sí yẹn fẹ́ àdúrà tí mo ń ṣe ni pé ọlọ́run ó jọ lálẹ́ dọ́kítọ̀ tó ń lu لا إله إلا الله mọ́tún wọ̀gbìyìnbá àti ìtìbáyì tẹ́lẹ̀jẹ́ tí bá ti parí ìgbẹ̀kẹ̀tẹ́ náà àwọn àpáàkàrẹ́ mọ́sẹ̀ èyàn mọ̀ pé máa tó wúwà mú yí bá ti tó rọ̀ ọ́ ماتوا وغيبت التراب شكورهم والنشر في تلك العظام رميم والنشر في تلك العظام رقيم والنشر مثلكم والعظام رميم والنشر مثلكم والعظام رميم أبو سعد يا رب كي كي كي كي كي كي كي كي كي àwọn tí a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ náà tú ọba àgbẹ̀dà mú ẹ̀mí wọn sọ́dọ̀ wà gúúsùbà ṣùkúrùsù ń ti tọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ayé gbẹ́ kó tó gbọ́nà lọ́wọ́ wọ́n kí ẹ̀bọ mọ́ òkú tó nítorí pé súnmọ́ ọlọ́run mi kò tó kúta súnmọ́ àtàlẹ́ súnmọ́ ọlọ́run ara òun ni wí ẹni olùkọ́. Yá خادما نفسك أمس الساعة لخدمته يا خادم الجسم كم تسعى لخدمته يا خادم الجسم كم تسعى لخدمته يا خادم خاتم الذكر كم تسعى لخدمته أقدم تبع إما فيه بطران أقدم تبع إما فيه بطران أتدرب لبع إما فيه بطران أتدرب لبع إما فيه بطران أقبل على النفس واستكمل فضائلها أقبل على النفس واستكمل فضائلها أنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا بالجسم ìsánú. Àwọn àfọ́ ìlọ, àwọn èèyàn tí wọ́n bí ẹsẹ̀ máa ń fi hàn tó ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀. Wà ní mẹ́ṣírù ní ti wà ní ìbọ̀ ọ̀rọ̀ ní inú. Wà ní mẹ́ṣírù ní ti wà ní ìbọ̀

awapọ̀ sùúrù àtẹ̀mára afárádà tí àwọn tí àwájogún wọn kọ́lọ́wọ́ sí àwa náà ní ọ̀yìnrò kọ́là sí lè kọ́ yìí sálà fi kọ́kọ́rọ̀ kọ́sí adẹ́jẹ́ kọ́mísì á ní kọ́lífù fún àtàlọ́pù wa ọ̀nà méjèèjì lọ́wọ́ àti mọ̀sánmù alkùnrin àrọ́tọ̀ àti maryam èlú ló sì á ní kọ́lùkù fún ọ dáa ní kọ́lùkù dáadáa fún wọn ìmọ̀ gbogbo wa ń wí lẹ́nu lóbìnrin kò dí ọkàn wa ha ha àfààní العلم أفضل مطلوب فطالبه العلم أفضل مطلوب فطالبه من أكثر الناس ميزانا ورجحانا من أكثر الناس ميزانا ورجحانا من أكثر الناس ميزانا ورجحانا العلم فقم بالعلم مرتسما العلم نور فقم بالعلم مرتسما إن رمت فوزا لدى الرحمن مولانا إن رمت فوزا لدى الرحمن مولانا إن رمت فوزا لدى الرحمن مولانا وهو النجاة وفيه الخير أجمل وهو النجاة وفيه الخير وجمعه ولجاهلون أقل الناس ميزانا ولجاهلون أقل الناس ميزانا ولجاهلون أقل الناس ميزانا العلم يرفع بيتا كان منخفضا عليهم يرفع بيتا كان منخفضا والجهل يقصده لو كان ما كان والجهل يقصده لو كان ما كان الجهل يقصده لو كان ما كان عجب بابين توتو شو بقى المنيمة أبدا نبوه لقلي إنسان فاني ìṣòkò sọ́nà ìparí sọ́ọ̀tù bọ́ọ̀lù wípé fọ́nà máa jẹ́ àtúbọ̀sọ̀rọ̀ gbìyànjìnà fáàrí fún ìmọ̀lẹ́ ìgbàwó nínú ìrírí mi. ṣé n tí mẹ́rin ọ̀tún ni wọ́n bá ń dáhà àbúrò mú wáyé ọlọ́run kò ní mà. ó kò kí ni o. ó kò ní mà. ó kò ní mà. fọ́nà tó dúró sí dáhùn ìrírí. gbogbo ìwà ọ̀bà dídà kan wọ̀nyí. ó náà wọn ṣùgbọ́n táàgì lè wọ́n mi kọ́ ẹ̀yin ìlọba gbogbo ẹ̀yin lọ̀gá mẹ́díkù pàtàkì ẹ̀yin lọ̀gá àwọn ẹnjìníà ẹ̀yin lọ̀gá àwọn àkàtà gbogbo tí wọ́n máa kọ́ láyé ẹ̀yin lọ̀gá wọn ẹnìkan ló mọ̀gà àáfà ìbílẹ̀ ìbílẹ̀ àbùdárì àbúrọ̀mà wọn ni ẹ̀sọ̀ fún pé àti ẹ̀yin tùlábùlẹ̀ ẹ̀lẹ́mì síta kẹ́ ẹ̀ lọ jẹ́ tí ó máa tàrọ́fà alàdìnà láà in àtíkọ̀ láńsọ ya mẹ́rin bí àfàwà bá ní sọ̀rọ̀ méjì nínú fábùlẹ̀ ilẹ̀ ṣẹ̀mdọ́rù jìnnì ya mẹ́rin bí ilimi nàbí muhammadu ya mẹ́rin bí ilimi nàbí muhammadu bẹ́ẹ̀ bá mọ̀ra ìtẹ́lẹ̀ فأنتم وسواكم بسواء فأنتم وسواكم بسواء فأنتم وسواكم بسواء torí wà mí dáàbò mọ́ tẹ̀jìrí bí àkúlàmùkú. wà mí dáàbò mọ́ tẹ̀jìrí bí àkúlàmùkú àzùkáwà àkùdọ̀lù mi ń dàbí ṣùhádáì àzùkáwà àkùdọ̀lù mi ń dàbí ṣùhádáì àzùkáwà àkùdọ̀lù mi ń dàbí ṣùhádáì àzùkáwà àkùdọ̀lù mi ń dàbí ṣùhádáì. Iṣẹ́ ìwé ìmọ̀ ìfọ́lọ́ fúnra àdúgbò sàkóso ìwé yìí, ó jẹ́ màtí ń ṣe ní mọ́nà, ó jẹ́ pé ìfọ́jọ́ náà tó lọ́wọ́ bá gbogbo yàtọ̀ sí ìmọ̀ ọlọ́dàbí ìwé báyìí ẹ̀yìn àti ẹ̀yìn tẹgbẹ̀wò kò sí ní ríbẹ̀ àgbẹ̀ ìwájú ní òtútù kò ní ọdún nílẹ̀ ẹ̀lẹ̀ kódà kí máa ń wọ́n kìí táwà kó ọ̀rọ̀ wọ́n sọ ten billion wa ní ó ẹnìkan ní ṣé àti ẹni tí wọ́n kó ọ̀rọ̀ ilé ládùúgbò ọ̀dọ̀ wà tẹ́kùn kájọ́nà àà kájọ́nà bó àwọn tó kù tó kù tó kù wọ́n bẹ̀rẹ̀ ló bá kọ́ bìjì wà sí ọ̀tún tẹ́bùrù ìlú lọ. ṣàbí ìṣòro tó náà ẹni gómìnà lọ. àfáà ìdúró onípẹ́lẹ́ǹdì kan àdìmáàtùmù wàtíwákùmù bìtàwáì. àdìmáàtùmù wàtíwákùmù bìtàwáì. ẹrú láti yàtọ̀ sí ẹ̀jùlọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àyáwó èèyàn àáfàá ni gbogbo ń bá ti fẹ́ tako àjùlọ nínú lọ́rọ̀ rẹ̀ kó bàbà bọ̀ wà nígbà àdùnmọ́ tẹ̀jìrí bíi أقلامكم وبلادنا تجري به أقلامكم ní ìdílọ pípọ̀ tẹ́ pípọ̀ wọ́n wá bẹ̀ ẹjọ́ wọn kú wọ́n tún gbogbo ẹjọ́ tẹ́ ẹ̀fí ń kọ́ ayé àkùrán ẹ̀fí ń kọ́ tẹ̀sí rẹ̀ ẹ̀fí ń kọ́ àbíbí ẹlọ́gà ló kù sí inú ọmọ nìkan kan. gbogbo ẹtí ẹ pàdé wọn bu wọn náà tẹ́lẹ̀ ó sì yọ̀ lóyún ẹ̀jẹ̀ tó dà lára wọn wọ́n kó mẹ́ẹ̀jọ sí i nínú ọmọdé kọ̀ọ̀kan ẹ̀wà pé kí wọ́n wọ́n nà síta káwò pé èwo lọ́lọ́ lájú lọ́dọ̀ ọlọ́run èwo ló sì nà jù lọ́dọ̀ ọba gbé lọ ọba gbọdọ̀ ọba rẹ̀ pé ẹ́ wọ́n ń gba àdúmọ́ tẹ̀jìrí bí àkọlà àkọ́kọ́ àdáwà àkọ́gbọ́lù ní ìgbàlè ṣùwádàárì àdáwà àkọ́gbọ́lù ní ìgbàlè ṣùwádàárì. Àwọn àrùjọ. Àwọn àkúgbọ́nù lè jẹ́rí ṣúradáì. Àtàwọn àkúgbọ́nù lè jẹ́rí ṣúradáì. Yìí kì í ní ọ̀pọ̀ ọlọ́lágún ẹ̀jẹ̀ kọjá lára àwọn tó ń tó gbogbo ọ̀rọ̀ lọ. Ìgbẹ́jẹ́ ní ìrọ̀ àkọ́kọ́. Nítorí gbogbo táwọn òṣìṣẹ́ ìfúnnù àti táwọn ọkọ̀ tí wọ́n bá tó ní ìjọ ó lọ́lá ó sì fi ọ̀dún ẹ̀jẹ̀ tẹ́wọ́ tó gbogbo ọ̀rọ̀ àwọn àṣà ìkẹyẹ ni. Jọ̀mọ́nà sọ̀rọ̀ ẹ̀ká tó gbogbo lóyìí ní epo tí àkàn ní two hundred fifty thousand kó o sì kọ ọ̀yìn sí kọ́ ọ lórí ra áńkẹ̀ sí one point three million. àwọn tí wọ́n ti lọ yìí ara wo ni wọ́n. لو سئلنا من هم من من هم يا olúwo ìlú mà kéèyàn ọta pípé àlébùmọ́ ni ìdìmú padà wọn ni. لعلي أسوقكم إلى خبر العلامة الرفيع ابن سليمان ليس من أشهر تلاميذ الإمام الشافعي بل هو أشهر تلاميذ الإمام الشافعي وهو راوي كتبه مصر ìmọ̀ràn ṣáàfì nífẹ̀ẹ́ àwọn òkè ìtìfọ́ ìfẹ́ ìpọ̀ lè pé ọmọ kí ní ìta rẹ̀ ìjọkà fàárọ̀ orí náà ìgbókùnwà lọ rẹ̀ ìbẹ̀wò ah, bí wọ́n ṣe rí لا يملك الشيء نقطة من الحزن لما يرى من حال طالبه الرب الرفيق فرجع لمن من عيادته طالبه رفيعا ابن رد سليمان أفاق عليه فبدأ الإمام الشافعي bí márọ̀bí lè márọ̀bí ọ̀ọ̀lì bí i mo fẹ́ sọ orí ìtẹ̀yẹ ṣe pọ̀ tó afọ́bẹ̀rẹ̀ ààrẹ lójú ẹsẹ̀ afá pé ìjọ kan ó ní rọ̀fẹ́ rẹ̀ nígbà tí máa kùkú fẹ́ gbogbo àwọn ìjẹ̀bí ìrọ̀lẹ́ tó ń ṣàfihàn ní mísírọ̀ òun ni wọ́n máa kàtí à ìmọ̀mù lọ́dọ̀ rẹ̀ bó ló ṣe wá bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ ní tèrè sí kánà rọ̀fíìrù bàfí àlìfáàmì ṣẹ̀rí àmìsíà ṣàfihàn ìgbà kánà ìǹkan bàfí àlìfáàmì بقي النسيان فإنها لا الدرة بسلوة وإن كان الطالب سريع الفهم سريع النسيان فإنها بها وإن كان بطيء الفهم سريع النسيان سيقول هذا صوت هذا فإذا كان سريع سريع النسيان فإنها بها أما إذا كان سريع الفهم بطيء النسيان فهذا أحد في كل لون هو أنتم ṣáfì àníyàn dá àpá àfẹ́kọ̀ọ́ mọ ọmọ sí ọmọ ilé tí náà fẹ́ mọ̀ ní ọba ń kó àpá ìtúnjẹ náà tí yìí ní agbára mọ́mù ṣáfì wá أكرر عليك هذه المسألة لو بقى مثلا رسول لا يفعل ارزق لا يفعل إيه لواء

ẹ máa wo àfáà rẹ̀ àkọ́lù àgbèyí alimọ́mù ṣàfihì wáhídà ló ṣàfihì bá ba níbi tó ti gbé kùdù sí ìbànújẹ́ lọ́mù tó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èyí tó bẹ̀rẹ̀ sórí tó ń yẹ ká nǹkan mọ́ ló ń bá tó bẹ̀rẹ̀ ó bá bẹ̀rẹ̀ àtà àfẹ́lẹ̀ nígbà tó wá gbé e kan ló ṣàfihì wá mú lọ́wọ́ yàrá ọ̀sẹ̀ لو استطعت أن أكرمك العلم لا أفعلك إياه تقدر في الله سيرا وصمي كين يوم ما تيمو مي كوا جكرا بيجا تيمون لوكيلي أملا نتي سيلفو àfa ìlọ́wọ́ di àfa àgbà tí gbogbo ayé ń tẹ́lí padà wà bá lórí mẹ́tàbùrù ṣáfẹ́ kọ́dà gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ṣàfẹ́ ló padà kó bẹ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ayé ti rí àṣírí ètò pí ọ̀bẹ. wà kọ́lá ṣàfihàn ìjẹ̀bí tí wọ́n mọ̀ ní ọdún rẹ̀ ní mi sọ̀rọ̀ ló ń kalẹ̀ kó ti wá rí ìdúgbò àwọn àlámárì. jẹ̀mọ́ra máa ń tún wọ́n wà ní yíba ètò ìṣòro máa tún wà ó ní والنشر ميثقا وللقاء رقيم والنشر ميثقا وللقاء رقيم والنشر ميثقا وللقاء رقيم والنشر ميثقا وللقاء رقيم لو سئلتم عن الإمام محمد ابن طاهر محمد رحمه الله رحمة واسعة لأقولن لكم إنه لرجل بال الدم في سبيل طلب الحديث مرتين مرة ببغداد ومرة بمكة أو مرة ببغداد وأخرى بمكة محمد بن طاهر إيه، كان رحالا وجوالا من بلاد إلى nínú èdè lọ́gọ́wá lára àwọn gbóòrùn tí ọ̀fẹ́ kí ọmọ ẹlùmọ̀ ọ̀fẹ́ ká máa lù báládùmọ̀ ò bìláàdù ní ìyáàbẹ̀ ọ̀fẹ́ ẹ̀rọ́bìn ló dé ṣe ìlú bí mo ṣe lò àwọn òṣàṣe ni ọlọ́pàá tí ó làwọn ọlọ́pàá tí mú yàn náà kí ni ìsáàbù ẹmọ bá bẹ̀rẹ̀ nǹkan ọmọ mú mi o. Àbá Mọ̀hámọ́dù kọ̀ọ̀kan yìí rí. Ìmọ̀ ọlọ́run. Lọ́mọ wá àti lábẹ́ òun ìṣàkà àtàlúnà ti fúnà. Ń bá wọn sọ̀rọ̀ wípé bíútù dáná bíútù àdáná ti ìtọ́lọ́bù àdí ìsìnmọ́ kọ̀ọ̀kan yìí. Ẹ méjì òun ni mò ń tọ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀tọ̀ ẹ̀jẹ̀ ní tí mi parí ìtọ̀ ọ̀sẹ̀ ìpínlẹ̀ méjì nígbà tí mò ń ké òkè tí mò ń kó ìmọ̀ ní ìsìnjọ. mọ́nà ọ̀sẹ̀ ní bagdad àkọ́kọ́ ọ̀sẹ̀ ìpínlẹ̀ bagdad wà ó kọ̀rọ̀ di mẹ́ka ẹnu òun mú nà lẹ́nu méjì. wà á fún tù àmùsì háàfìyàn fìlẹ̀ hárì káàkiri kò sí bàtà òkè ìgbóná ìsàlẹ̀ ìgbóná gbogbo ara ti wá bẹ́ẹ̀. ọ̀sẹ̀ ìdílé nígbà bẹ́ẹ̀ ìyẹ́sẹ̀ tó mọ̀ ń tọ̀ ọ lọ mo wá bẹ́ẹ̀ parí ìtọ̀ nǹkan ìtọ̀ láti bẹ̀rẹ̀ bí òpin. a ò gbẹ́rù ọ̀sọ̀ hábà ọmọ tó lọ àwọn àbá àkẹ́ kò rí ah! bẹ́ẹ̀ à. ẹjú lóyìn fáàmù fẹ́ dáwọn ló èyí ti lè lẹ́gbẹ̀ẹ́. bí ìgbóná rẹ̀. ọ̀kan mọ̀mọ̀ yàn sọ̀rọ̀ ọ̀gádà yóò tẹ̀sọ̀ ó ní èyí lè ṣàbùsí o ṣùgbọ́n tí gbogbo ayé bá ń bú sọ̀ríyà ohun ìlú sáré bú ọ̀nà ẹ̀yẹ nítorí pé àwọn ilá ń lọ òun ó ń tari pé láńlọ́ọ̀dù wọn. táwọn afá sí lálọ́ ọ̀dọ́ Saudi Arabia. àtẹ̀mí àtẹ̀yìn àwọn wo ni bá a ṣe wà fún mẹ́sìn náà tó bá náà ní. Ọkàn, ká dàbọ̀ hàn. afá ní àkọ́kọ́ tí ọ̀tẹ̀lẹ̀ sí mi bá wọn ẹgbẹ́ wa sọ bí mo ti lù sí ayé èyí tí mi kẹ́kọ̀ọ́ kúrùkù áàbí lùkúrù ní àlàbọ̀ rí túnbọ̀lẹ̀ tó máa láti dúkẹ́ sí kejì gbogbo tí ẹgbẹ́ ọ̀fẹ́ ìfà nígbà tí ọkọ̀ kọ́kọ́ ṣe tó bá lọ́nà méje wọn kò tún wá kù ní ẹgbẹ́ ọ̀fẹ́ wọn kọ́ ó tó wà tí wọ́n ti gbọ́ àbáwọn ìgbàgbọ́ mi wọ́n kù sí sẹ́yìn wọ́n máa lọ kọ́ńtẹ́ àdúgbò àwọn onímọ̀ tí wọ́n ti ní ọmọ tó kó bí ọmọ ọdún mẹ́rààrún mẹ́fà wọ́n máa ń mú wọn lọ sí rí ìlà mẹ́sìlá tó tọ́lá tí wọ́n wáyé mọ̀ wọ́n ti wá lọ́pọ̀ lọ́rùn sí ilẹ̀ wọ́n wà wá sáìsì wọn ní òkúta wọ́n yà gbé e. wọ́n sì rẹ̀ nígbà tó yàn mọ́ ọmọ láti bí tó mọ́ ọmọ rẹ̀ tí wọ́n lọ sí Tanzania wọ́n ní rẹ̀ nínú ọ̀rọ̀ míì ọ̀rọ̀ ọ̀bọ ni yóò wá wá ọ̀rọ̀ fún wípé gbọ́dọ̀ lọ́rọ̀ alẹ́ gbègbà tí wọn náà ó lè wà máa ń ṣàhálùkù àhàdà ń kọ́ fi hálù tọ́lá kò sí tọ́jẹ nínú yàrí tí mo wá béèrè nǹkan lọ́wọ́ ẹnìkan tó ẹgbẹ́ ìṣàrùn ọmọlé tí ó mi ní ṣe mọ̀ pé ó yẹ sí ìpín ìgbìmọ̀ tí wọ́n gbọ́nà pé àpúlẹ̀ tí a mẹ́rẹ̀jẹ̀ wà kó ń tu ààyè ìṣú alàmà àyà ti èyí tó lọ bá mú wá iná mi fi ń ta yìí. máa ń mú wà fún yíbà fi ń شكر سرور والنشر مثلكم والعظام رفيق والنشر مثلكم والعظام رفيق أنا أقصد هذه القصة لأمر ابن حفص الأشهر زميل الإمام البخاري ببغداد وبمصر أيام الخلق أيام الخلق nígbà tí ìwé ìbùkọ́ ní kí ó lọ nínú àwọn tí wọ́n jọ kí ó mọ̀ ní bá fọ́rọ́ afọ́wà amú ibn haf al-ashkar ìlẹ́lẹ̀ ó ní تفقدنا أخبار النبي البخاري تفقدنا الأخبار البخاري وكلمة عنه هو رجل يا nígbà táà ìkẹ́kọ̀ọ́ lọ ìjọ kẹta ní ìrírí jọ́kì bíi jẹ́ mẹ́ta mẹ́rin bàbá wà ìlọ́rùn kò wọ́n. ẹni tó débi pé akọ̀rọ̀sọ̀ náà ti kọ́lá kí ni àwọn ìlú náà wà. sọ́dọ̀ tó lẹ́yìn fún àbọ̀fẹ́ nínú lórí àbọ̀fẹ́ nínú lórí àbọ̀ ọ̀nà kọ́lá wọ́n bá wà ìlọ́rùn káàkiri. hátà wájà bí wọ́n fi ìbẹ́ ìṣe ń kọ̀ ọ́ bí òyàánú. لأنه خلق قوم وليس له غيره. وسيعتك كمان gbogbo tó kù kò ju tí èmi ti gbòdì lọ lọ́nà lè jáde ta àwọn tó lára ó ní fàjàmáàna lẹ́wọ́ ṣé àmìnàlà àmúwá ìyẹ̀ sírí àbí àṣàwọ̀ àdáwùjọ ìmọ̀ọ́mù tẹ̀sẹ̀ wà ara sọ fún fàrọjà ìlà الحلقة الإمام البخاري مَثُوَةٌ يبقى في التراب شهور سهور والنشر بسكم والعظام رقيق والنشر بسكم والعظام رقيق كده فتفين الله الله سبحانه وتعالى òun ló ṣe ìmọ̀ ní ìdí ìròyìn náà rí sẹ́wọ̀n ọlọ́run sáàpù mọ̀lẹ́kì عندنا كيف ترى وعلان جاء في الصحيحين من حديث ابي هريره رضي الله عنه قال ان لما خلق الله ادم خلق الله ادم على صورته ستون ذراعا وكل من يرد الجنه على صوره ادم ثم فكر في علامته ابدا من ستون ذراعا ẹnìkan ní fifty feet fifty feet wo ṣé bí àwa fọwọ́ ti amú ni ṣé fọwọ́ ti ọwọ́ ìwọ̀n. nínú ìwáyà yìí kí sí àbúrẹ́bí ádámù àbọ̀dọ́gbẹ̀ẹ́ wà jẹ́ àtúntò tó ń rán nàbí tàbí ọ̀rọ̀ ó sọ̀rọ̀ mi yẹn ní kúrò àrùn ìdánilẹ́sẹ̀ ìdánilẹ́sẹ̀ múdà júdà jihada bíbọn mukahadin àbúrẹ́ àtàlá sí wàtàlá sí nàfánà. على طول إبراهيم ستون ذراعا في سبعة أعراض عليك أفضل ذلك gbogbo ọjọ́ ọ̀gbẹ̀yìn lọ gbogbo àjàmà wọ́n wọ àjẹ̀lú náà júùdà omi ìsinmi lára wọn búùdà irun ọmọ wọn tẹ̀lé wọn tó fi jábù jábù tó jábù rẹ̀ jábù ajábù gbòòdù وهذا الجميل نعم جمعوا أمرا برجو برجع إلى واحدة ما هو بيضم white بوجه sẹ́mọ̀ pé a ti yá mọ̀ pé láwùmí bàláwù ní fún ayé tá a wà bẹ́ẹ̀. wà mí káyà sí ọ̀nà tó sábà wá sí wàlá áwùjọ wà síláàfún wà lọ́wọ́ àyẹ̀kọ́ gbogbo kejì ẹ̀sọ́ fẹ́ tí ń búra tó ṣe sòwòrò sáàmù bí pé wọn gbogbo ogun gẹ́ni wọn wípé òun wọ́n ti padà nàkà kàní gbogbo wa tìrọ wà lójú wa ẹsẹ̀ tìrọ jẹ́rà lọ́jà bá wọ́n ìwé kókó mẹ́ bí mọ̀ká kàní mẹ́ àdébí wọn di àádán di àádùn lẹ́ńtọ́ bá mi rọ tí ọ̀sán wà sálẹ̀ lókè nígbà tí ń bọ̀ yóò mọ̀ fẹ́ ìlú padà sókè ṣe wọ́n ń pè jẹ́rí ebí rẹ̀ ni ọmọ ànábì adam nígbà bẹ́ẹ̀ náà bàbá ní ẹ̀sìn ọ̀sán tẹ́ ẹ bá ní ìwé ẹwà gbogbo àwọn tẹ́jọ́ wáyé tó ẹwà tó pọ̀jù ó lẹ́wà àwọn tí ó wà lẹ̀ tí ń kọ́ ìpadà sí tí ń tí ń padà sókè ìwé àwà gbòòrò sixty feet síbẹ̀ lẹ́wà jẹ́ seventy ní kìtìtà nàbí adam tó kì í fún ọmọ àjẹmẹ́kọ̀ọ̀kan ipò rẹ̀ yóò dúró mọ́tálásì lọ. Jọ̀dọ̀ fáwà yóò jọ àbájá ìjọba rẹ̀. Àti àbá nínú ipò yìí. Ẹgbẹ́ orúkọ ẹni tó wà fún ọ̀rẹ́ ìlú yóò kú. Káàkiri bá dọ̀gbà. Ní ìjà kọ̀rẹ́ ti one thousand one. Yọ́mọ jẹ́ yọ́mọ parí ẹ̀. Bẹ́ẹ̀ ṣẹ̀fẹ̀ ṣíṣe rẹ̀ ó tún ti dín. Bẹ́ẹ̀ ni ó ti dín kù. Àbí ìṣẹ́yìn ọgbọ́n rẹ̀ kọ́ sábà. Ó ní bàbá ó bẹ̀rẹ̀ bí adọ́mọ̀tẹ̀rẹ̀. قدر بسرعة الله بعدي يا آدم اذهب إلى أولئك نفر من الملائكة يهودوا بلوكم وهم نفروا من الملائكة الجيوش وهم بلوكم الله بعدي على مسلم أو الملائكة وهدوا بلوكم أرد من رسولوا الملائكة اقرأ عليهم السلام وانظر ما يجيبونك رواية رب سيد وانظر ما يحيونك به توبك وانتقل السلام عليكم wá tẹ́lifí tí wọ́n fi kí ọ padà lọ́rẹ̀ ọ̀rùn tí wọ́n fi kí ọ padà lọ́dọ̀ ọ̀rọ̀ fa iná ẹ̀ṣẹ̀ ìyàtọ̀ káàkiri wọ́n fi ṣe ìyàtọ̀ bọ̀rẹ̀ ìyàtọ̀ kì. bí ìwà kan mọ̀ rẹ bẹ́ẹ̀ sì máa kíra yín mọ̀ àwọn mímọ̀ tó wá sọ kùn náà wọ́n lè kábà nínú bí ìlẹ́yìn ádámà ṣàròpá ni àyíká wà ńlá lọ́rọ̀ káàdì ìgbàlù wọ́n bá e tó fún sọ̀rọ̀ òdìbò fine àwọn àfọ́ àwọn agbọ́lá ti tẹ̀tẹ̀ wọn àwọn ìlànà ìlú bàbá ìlú lórí rọ́ha ẹnì kò lè nímọ̀ pẹ̀lú atẹ̀tẹ̀rẹ̀ pẹ̀lú ìsinmi ọ̀rọ̀ rí iphone ńlá lọ́wọ́ ọ̀sán bọ́ọ̀lù ní wúlọ ọ̀lẹ́ olóògùn kìlọ̀mẹ̀ wọ́n rọ̀ ọ̀kẹ́ iná ní Kí ló lè wọ́n àà ràtí tó òrùlé lè Ẹ̀yìn máa gbé mi lẹ́yìn ọ̀sùn bá. Ọwọ́ tó bá ti yí mú. Kò sí mú mi. Wọ́n láǹtà fún làwọn òbí ayé ilẹ̀ yìí bí ètò nínú ọmọ nígbà lábára fún ọjọ́ ìgbẹ́bí àádámà tí gbèrò lè jáwà àbí ọ̀rọ̀ bára rẹ̀ ọwà láti bí máa lọ bí káàmù mọ́ pàtàkì rẹ̀ nà bí nínú gbọ́dọ̀ wà kọ́ wà wọ́n ti là لما توعدهم من العذاب إن أبوا أن يؤمنوا بنبيهم يونس فجعل الله بطن الحوت سجن الله وأدخله في ثلاث ظلمات ظلمة البحر ظلمة الليل ظلمة البحر ظلمة بطن الحوت لأنه ترك قومه مغاضبا لله لم يؤذن له بالخروج من بين قومه فخرج فغضب الله تعالى لأنه ظن أن الله لا يعذبه لأنه يغاضب لله فجعل الله بطل الحوت في الله وأذن ربنا سبحانه وتعالى لنبي من الأنبياء أن يسلك فقومه لأجل زياد في علمه وقال بنفسه لن أبرح حتى أبلغ مجمع البحرين أو أقضي حقبة والحكم يعني اختلف عن اللغة في تحديده أتقني sixty years apákan ní hundred apákan ní one twenty ṣùgbọ́n ọ̀pọ̀ pọ̀ jù ní eighty years. kápẹ́ ìrìn àjò oríṣi àtẹ́lẹ́sì ń bọ́ lọ ń bínú sáwọn èèyàn rẹ̀ ọlọ́run ló bínú tó tọ́ ṣùgbọ́n kò sọ táìmù tí ó bínú ó sì lè mẹ́bìnrin ló kọ̀ọ̀tẹ́ díẹ̀ òkùnkùn. láyé sọ̀rọ̀ àmà ìyẹn fàálù. àdéhùn yóò wọ̀ tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ gbígbà owó bí ẹ̀jẹ̀ ojú ẹ̀yà tó ti fi kí ló á tó kù fún kí ló lọ́wọ́ lórí láàrin ẹ̀yẹ́ bí àyè atman ẹ̀ẹ́díà ọlọ́run ìwọ́ bẹ̀rẹ̀ ìdínú ó ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú gọ́ọ̀mì ló ti gbẹ́ bẹ̀rẹ̀ ìdínú tèmi síbi àti ìkàlù òṣèṣẹ́ nígbà tí bọ́lá ọba lu iye òun náà lọ́lọ́run wa ọgbọ̀dà èyí fi fi ọṣẹ wọn ẹwọ iye ayé tọ́lọ́ dábò ṣe fẹ̀sùn ẹlò inú ẹja mọ́kọ́lẹ̀ fi ṣẹ̀wọ̀n fún ọ odidi ànábì ọlọ́run wá yọ̀ ọ̀gá kan pé àwọn èèyàn rẹ̀ torí pé mo fẹ́ kó ní má kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ ní ọjọ́ pé àti nígbà wọn ni kí n lọ yìí kápẹ́rẹ́ sí ìyá àtìlẹ́ ọgbà mi kí n tó pa àtìlé ìní padà àti kí n bá ní ibi mo fẹ́ lọ mú yìí. àtàwọn abẹ́rẹ́ ò rọ̀ ṣé bá ní àwọn èèyàn dá àwọn èèyàn lọ. wàhálà pọ̀ lórí ìmọ̀ wáyé màá àwọn ìwà bá dé jọ̀kẹ́ wọ́n wá sí kéde ìgbésẹ̀ sẹ̀lẹ̀ ẹ̀yìn ìwà wọ bọ́ọ̀ ó ní kí wọ́n máa bá yẹn mẹ́lú wà á nà kò jẹ́ ẹ̀sùn rọ̀sùn lọ́wọ́ ìfọ̀sẹ̀ lọ káàkó òkúrú èmi tí mo bá lè rí ìjọba àti àwọn ẹ̀dá lóko ó ní kí sára ó ní ìgbà kan láti rí dáadáa فقلت حدثنا فلان عن فلان عن فلان عن فلان عن ابي هريره عن رسول الله صلى الله عليه وسلم لما اقول او نتروجك في اخيه ولا فرعين afẹ́fẹ́ gbàrán ọlọ́run kẹwù lówó tó ní ọwá kú ọmọ kí wọ́n ẹjọ́ ó ní ọmọ kí wọ́n yẹ ẹni ọba ń kọ́ ọkọ̀ gbogbo àwọn àfa àkọ́mọ tó ń jọ ní nǹkan ọ̀kan ó yẹ wà pé wọ́n wá sí òwò wọ́n kọ́ ọkọ̀ owó wọ́n wá kàn bóòlù àfa ìkànkà wò ẹ̀kọ́ ten million pound oṣooṣù ìtààmú ọ̀sán lóṣù ah, náà kan bá wà wá bàtí ìwà náà wòlé àti lórí àwọn kíló àtàn à ah, oríṣà lè bí jẹ́ńdì pọ̀ ibi tá a wà ìgbàdá àdìgbẹ́ta àwọn èèyàn náà kó wá dàbà wípé ah, ìlànà sẹ́kìtìbùlẹ̀ yìí ìwọ̀n náà fi àǹkọ́mà àǹkọ́mà àǹkọ́mà lẹ̀ àtọ́ àdìgbẹ́. لعل الكلمة التي أنتفع بها لم أكتبها بعد èyí ò yẹ lè fi tọ́lọ́bù yìí nílẹ̀ ní pé bóyá tí ọdún ló mà tàbí tí màgbọ́mà tí èèwà ìdáná lè kí bèbè. wọ́n dá bá lónìí tí mo fẹ́ máa sọ. máa tún wà ní yíba tí tó wà á lè ṣe ọ̀rọ̀ lọ́wọ́ wà á lè ṣe ọ̀rọ̀ bèbè tó wà á lè bá ọ̀rọ̀ bèbè لعلي أسوقكم إلى خبر الإمام صاحب السنة الإمام النسائي رحمه الله رحمة الأبرار إمام النسائي ta wọ́n ní àṣírẹ́nà àṣùgbọ́ wọ́n ní kúbúrọ́ hmm. àjùbọ́bù àjùbẹ̀sáyì wọ́n wá ní síbọ̀ kan tí ń jẹ́ mà tí wọ́n ti gbà ní ìfúwà àjátà náà ń bẹnu jáwọn náà afọ́bà àfáà lórẹ́rẹ́rẹ́ tí wọ́n ní tí ò nílé ẹgbẹ́ ìwọ́n àwọn àjọ̀dá jẹ́gbà wọn iná ìwà kọ́ bá ní ṣọ́rù tẹ̀síẹ̀ nígbà tí wọ́n wò pé kábájá máa ka àwọn àfáàtò ní lọ́kùnrin ẹgbẹ́ tẹ̀sí ìjàbẹ̀rẹ̀ ẹjẹ́ àkà àwọn obìnrin wọ́n sì ka six hundred àwọn obìnrin tá a fáà tí wọ́n wọ̀ nínú àwọn ìṣẹ̀dá àfá àwọn ìlú kan ìlú ìwé ìbáraẹni sọ̀rọ̀ bá ti lọ́ ọmọ tó mẹ́rin orin ilé ìṣe ọ̀gá bọ̀ bẹ́ẹ̀ bá ní wọ́n jálá orin náà ni ìmọ̀ kò sí ní ìmọ̀ bá àdìgbò àwọn òkè àwùwò lẹ́yẹ. wọ́n ti gbà ní kọjá wọ́n ti fi tán rẹ̀rẹ̀ lẹ́nu kan dáwọ́ bá wọn pé àbá ah, ibi tẹ́ lọ yìí bóyá kẹ́ ẹ padà o ilẹ̀ yìí ọ̀bẹ o ilẹ̀ yìí ọ̀bọ kí ló dé náà ah, <laughs> nínú ìjẹ́ wáyé gbogbo tó wà bàbí yúnífẹ̀sì òrùwé ni o báàrù tí àbá tí lò bí wọ́n bẹ́ẹ̀ lọ wáwọ̀ ògbèrè ẹ̀gbọ́n tó kọ páwọ́. Àpàdé bá ti gbọ́n mẹ́rin bẹ́ẹ̀ ti kí ṣàìtàn àbájá náà fílà ṣàbẹ̀ ọkọ̀ bàbẹ́dà lóore bẹ́ẹ̀ ti mú sí akọ̀ nínú. Bàbá ní àwọn ìgbà yẹ́bẹ́yẹ́bẹ́ látẹ̀yìn ṣáì fàṣírìtì àrùn bí ìyá ọ̀bùlà tí lóore pẹ̀lú ọlọ́run. Kí èèyàn mẹ́rìnlẹ̀ àjí ara nì, jẹmọ́ àwàlẹ́ àtùmọ́tí, àwàlẹ́ ètò ogun. Ṣùgbọ́n àwọn wàhálà kan bẹ̀, tí ìwọ̀n ọba ti fẹ́ tí wà dáná ní, yóò ti rẹ̀ pamọ́ rẹ̀ fún yà. Ènìyàn ti rẹ̀ pamọ́ rẹ̀, ẹni ìbá bàbá mọ́ sọ. Àbí ṣé kí n sọ ọ̀dà. Àwàbọ̀ afẹ́sìbárọ̀kẹ̀ ní ìmọ̀kẹ́ náà sọ. Ní tí ó wà ìgbẹ̀ náà bọ́yá tí ìkọ́ nínú kí ó ní ìfilé ìsinmi. Ẹwọ́n máa wọ́n ní táǹsọ yìí. Ìgbà àkọ́ ọ̀dẹ̀ wọ́n dákọ̀ bàbá ìtàwú wà bá làbdámà. Àrọ̀fà àrùn ilẹ̀ ìkẹ́ àwọn èèyàn ní ẹyẹ ìmọ̀ pẹ̀lú sẹ́ni afẹ́fẹ́ màrọ̀ tó bá lọ títà tó bá dé tí bá tọ́kọ̀ ẹ̀jẹ̀ àwọn ìyàwó àkọ́mọ owó tó dá bàbá tó ti rí nǹkan tí ọlọ́run ọba kọ̀ lágbára wọn ò sì ká àti tó ṣe nínú ọmọ ká nǹkan yẹn ń dọ̀pọ̀ ìlànà sì fi ọpọlọ mi ní ìfúnmẹ́sẹ̀lẹ̀ tó bá kọ̀ pẹ̀lú ṣúgbà fẹ́ ìlẹ̀ sọ mo wá ọmọlọ́mọ́ tó sì lè rí bẹ́ẹ̀ wọ̀ àti ẹgbẹ́ èèyàn bá ta ìfẹ́ rẹ̀ fún oní ó kí ìyẹ̀ èèyàn kí n túmọ̀ rẹ̀ mọ́tẹ́ ẹnìkan tí ó bá bú àbí èkó lọ́mọ àlè ojú ẹsẹ̀ yóò mẹ́rin làágùn nìkú báyìí kò ní ilé ìfẹ́ fara mọ́ ara ló sì máa dájú báyìí àwọn èèyàn ẹ̀jẹ̀ mi fún wa gbẹ́lẹ́mì ojú ìjọ rẹ̀ wà lójú ẹsẹ̀ nítorí níbi tó fi tẹ́ rẹ̀ sí ó ti kọlu bẹ́ẹ̀. Nínú ìgbàgbọ́ ìgbàgbọ́ ní ilé ọ̀sẹ̀ sí òun ní ṣéǹjì ara wọn kiri títa O tí ó tẹ́sí ní ṣéǹjì ara wọn. Ẹ̀rọ mọ́ La ilaha illallah. Çünkü La ilaha illallah. Afọ́nà bàbá ká lè mọ bó ṣe rí ọwọ́ jáde láyé. Ibi ò jáde láyé fẹ́. Fàmọ́rọ̀ àròbí yìí bí kọ́bùrì yìí. Lọ́sàn-án kò ká wá kọjá níbi ìtàrí rẹ̀. Ó fa nígbà tá fa bìbẹ̀ láyé. Ta ọwọ́ ṣèmi àti ní láǹfààní ó wá kọ̀wé lẹ́tà tí mo bẹ́ẹ̀ sáfọ́ yóò dá sí ń kọ́wọ́. ó gbé màrọ́ ọ́rùn tù bìkọ́ múrí níbi nínú ọba rọ́ọ̀kì gbùdú àjà màrọ́ ọ́rùn tù bìkọ́ bẹ̀rẹ̀ ibi nínú ọba rọ́ọ̀kì gbùdú àjà fa ọ̀tá ni wà bọ́ọ̀wà lẹ́yìn àbínà títí. فأوتوني وأضل ليس بنافسي فأوصاني وأوصاني وأضل ليس بنافسي فأوصاني وأضل ليس بنافسي وقد كنت بالله إن الذي في جوانحي وقد كنت في علم الذي في جوانحي ظنيا ظنيا وبالشيب الذي في مفارقي ظنيا وبالشيب الذي في مفارقي غنيا وبالشيب الذي في مفارقي ولكن أرى ولكن ربك تنبه عاقلا ولكن يا ربك رأت عاقلا تنبه عاقلا ولكن أرى ذكرى تنبه عاقلا إذا هي جاءت للرجال لحقائق إذا هي جاءت للرجال لحقائق إذا هي جاءت بالرجال لحقائق إذا هي جاءت بالرجال لحقائق أخبار المقصد Bọ̀rọ̀rùkù, ìkọ́búrí bí nínú mo bá rọ̀ kí gbogbo wà jẹun. Bọ̀rọ̀rùkù, ìkọ́búrí bí nínú mo bá rọ̀ kí gbogbo wà jẹun. Ọlọ́rọ̀ kùtù fẹ́ mọ́ kọjá, lọ́gbẹ̀ẹ́ وأضاعوا عليك بنافسه فأوسعني وأضاعوا عليك بنافسه فأوسعني وأضاعوا عليك بنافسه Ààrẹ wọn ṣe wá sí fún mi ní ìkẹ́ òkú tí ń sọ̀rọ̀. Bí wọ́n gbé báyìí, ṣàárẹ̀ lè ṣe wá sí rẹ̀ nígbàtí ọlọ́wọ̀ mọ́kí. Ó ní wọn kọ́ bí kúrúkù بمعلم الذي في جوانبه جامحة دم الجوانب جامحة أولي إبوكرة ولا جسمك إلوده أسد kí ló tó fi ló bẹ̀rẹ̀ onígbà ló sún ọbí tí à ń sọ ìmọ̀ sí wọn kò ti kúrò síbi rí mi gbàánù ọmọ ìjọba mi. ìdílé ọkọ bẹ́ẹ̀ ni wípé ẹni lè Number two. Ọ̀gbọ́n tó lórí rẹ̀. Ìkọ́n tó mẹ́lẹ̀ mẹ́lẹ̀. Yà ọ̀gbọ́n tó rí ìtẹ̀kìlú rẹ̀ wà ọdí kún kí wọ́n ní ìyà bìlú ìlú ilẹ̀ bí tí ìjà wà ní fi. Ọ̀gbọ́n kún tó bìlẹ̀ ilẹ̀. Ẹ̀gbọ́n ní ká tó kúkú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá onígbẹ́ fẹ́rẹ̀ lókè kí ni dáhùn jẹ̀wàmù jáàrí ha onígbogbo tó jẹ́ wípé arọ́kà ọ̀rọ̀ba lára nǹkan tí bá ń tẹ̀lé jáàrí ha lára ẹran ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọ̀rọ̀ méjèèjì irú rẹ̀. Náà ìtumọ̀ ìgbèjì lè ní àwọn ẹgbẹ́ tó pa ẹran tó gbé wọn sí nǹkan ẹ̀kọ́ yẹn wọ́n yìí fún wọn. Àwọn àbọ̀rù tẹ̀yẹ̀ fi ṣiṣẹ́ sí mọ́bí wọ́n wà gbogbo ọjọ́ bá ti ń dàgbà wọ́n mọ̀ sọ wípé gbogbo ibi tí àwọn èèyàn bá ti kò lára ẹni ọmọ ẹgbẹ́ o torí mi èyí ọ̀rà àkàrà tí wọ́n ń sẹ́ gbogbo gbà. bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì. àmọ́ bàbá ń sọ fún mi sọ́dún àárọ̀ ó ní wọ́n ti lọ àríyìn lọ́dọ̀ àlẹ́bí àtẹ́yẹ̀wò ara ìná hàǹtà lápọ̀ mi ní ha láìláìlọ́lá aláìgbèlú pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ni àlẹ́bí sọ̀kan rẹ̀ ọkùnrin kan bẹ̀rí àti mímọ̀ ẹ̀mí ọmọ tó ẹ̀rú bá ní bọ́ọ̀lù náà rí gbogbo ń bá yà ní pẹ̀lú àkókò ilẹ̀ padà òní ìpínlẹ̀ kìtẹ́kì kùsù sọ fún ọkọ̀ wájú yìí ọ ọwọ́ ń tẹ̀lé àpò pàmò lọ́mọ àwọn Ìwọ ọ̀bọ lọ̀rọ̀ wọ́n lè yóò gbowó jọ. Ọ̀bọ ọ̀bọ ìjírì lọ́nà lẹ́yìn ọkọ̀ ọ̀nà ìyàwúdá. Òun òun ti so ìrú ẹnu ẹwọ́ ewu èèmọ̀ tí wà lọ ìdí ayà ìrètí lọ sí mọ́tò òṣìṣẹ́ o. a ní àyèmìsílá àyèmìsílá kù òun ní ìhàn tó kò bá bọ́. jọ̀mọ́ tí a ó gbé pàbọ́ yìí òun tó aṣọ tó gbé mọ̀lẹ́gbẹ́. kàǹtẹ́lọ̀ kọ̀mínà tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bí sáwọn ìrèkọ́lẹ́sì àyè lèdí láti kúrò làwọn sí àtún ní àfọ́ ibi ìdákọ̀lá rẹ̀. ẹnìkan tó gbọ́dọ̀ bọ̀ àkọọ́lẹ̀ àtọ́tọ́ ti ìkìdá kọ́ wá tóbi jọ yìí wo ìṣúwàlà tí ò bá ṣe tẹ́lọ̀ tó dúta fún kìdí ìwọ náà ni wà wọ̀ lọ yìí. ó di ó dára gan-an. àjẹ ọmọ tó ọwọ́ abọ́sọ̀ tó lẹ̀ ó lè wọ́n gbàtọ̀ gbé wọ̀ kò ní ọmọ rẹ̀. كيف الجنة تقع أتبع والشيطان فكرنا الغاوي تسلم ما تلكي يوم تلكي أولا في كوكب إيطاء وكوكب إيطاء العالم بابرون وهينهم وإن جندنا لهم الغالبون الطبيعي شو ما ليه؟ ليه؟ ليه؟ ليه؟ ẹ̀pàdé ní wọn sáàfẹ́ nínú kéwò wọ́n ti dáwà ilé kéwò mo kéwò kéwò tí mo fi dé sọ́tù náà ṣẹ́gbà tó wá ní sọ́tù dọ́kítọ̀ nǹkan ìyẹn náà lò kúkú mọ̀ fẹ́ mú mo fi kó ọjọ́ ìwọ̀n ọ̀dọ́ ìgbẹ̀rún ti lé pẹ̀lú bí ó lẹ́gbẹ̀rún òṣèlú bí فانطلق بنا فضل الشيطان فقام الغوي fọ́nà sáyòwò ẹwù ẹgbẹ́ ìgbékalẹ̀ ọlọ́wọ́ afẹ́ àkájọ́rọ̀ fọ́nà sáyòwò àpẹẹrẹ nítorí báyìí tọ́nà ti fi rírì tó ti dáadáa báyìí fún ó fọ ọdún mímọ́ ojú orí ọ ọwọ́ àwò wípé owó ló tó wá àbí nǹkan bí kọ́mọ sáyòwò kẹlíbi ọ̀tà àti ajá ìntàkìlì àlẹ́ yìí bọ́ọ̀ bẹ́rù yẹ́lá أو تتركوا بيتنا يوم المشكلة هذه مثل صوت العرب هو الناس wọ́n yà pọ̀ mí omi ọ̀rẹ́ sì mà sí mọ́ra rẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò máa já pé mọ́ra rẹ̀ adé ìlú. fi sahih la bọ̀ ọ́rẹ́ màá dídà bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọkùnrin tí mo rè é du màálù á ń tọkọ ọgbọ́n yẹn bá kọ̀. ọ̀rọ̀ mọ́ra ما خلقنا لهذا وإنما خلقنا للحرب كل الغرب سنة ما هو من وقال ما أبوها أو أفا أبو بوبو دا كيف أبو من صلى الله عليه وسلم أبو جمالية أنا كما سألت Wẹ̀tí a máa ń bẹ̀rù wájá. Sọ́rọ̀ ọwọ́ àti ọ̀rẹ́ rẹ̀ lọ́dọ̀ nígbà. Anábì kàjáde, ọwọ́ sọ́bà sọ́bà ẹ̀rọ wọn àwọn tí ń bá sọ̀rọ̀ kò yí wọn sílẹ̀ tó ń bẹ̀rù òrí ajá ní ìjì máa ń nǹkan tó bá ti jẹ̀ wípé wọ́n gbé nǹkan yìí ìmọ̀ ẹ̀rọ rẹ wọ́n ti mọ̀ pé ní ọ̀fẹ́ káwọn ò fi gbọ́ yé fún ìṣe ẹ̀ka dé bẹ́ẹ̀ gbé nǹkan rú rẹ̀ yóò rẹ̀ ṣùgbọ́n tí èyí tẹ̀lé tẹ́ ń gbé nǹkan rú. kí ló wá fà sí kí gbogbo wa wọ́n gbé nǹkan rú ajá jẹ̀mọ́ra tí òun bá dé sọ́rì tí òtútù bá dé tá a wá wà nǹkan kúnra abo ara alo dìfáyà ìṣàkóso mi sọ láwọn àtúnyẹ fún mi àbẹ̀kó ìṣòro blanket mi kiri kàgbẹ̀ nǹkan ní ẹran tí ó wà yẹ blanket kò mú wa yẹ àjùkán bẹ nínú àwọn wa òun ni ó wà pé àwọn ọ̀rọ̀ jáde tí ó sa òògùn lọ òògùn ọ̀rọ̀ àjọ ìlara wa ọlọ́run ọ̀dájẹ́ ájú sí inú àwọ̀ ajá ṣòbìrí tí ara ajẹ́bẹ́ ti wá ń gbóná ilé ọmọ ọdún rẹ̀ ọlọ́run ìṣìdí ara rẹ̀ bí ṣe ń ṣe o bí ìgbàgbà náà fẹ́ dàpọ̀ búra ó sì bàbà

ìdílé tí máa wọ́n tó lè fi adájọ́ mi sọ̀rọ̀ báwo ọmọ mi tẹ̀lé adájọ́ tó lè fi ọmọ tẹ́lẹ̀. ìnáwó jẹ̀mọ́ àtàkùn lòlò àmẹ̀jẹ̀lì ìdẹ̀lẹ̀ kẹ́lẹ́mì yẹ́lẹ̀ hà sí ìbá fi omi ajá tí lè rí ọdún ọ̀lẹ̀ òun náà yẹlẹ̀ hà lẹ́tọ̀ọ́ yà tí èyí dáyé pọ̀pọ̀. Afá wa ọkọ̀ tí wá sọ̀rọ̀ ó lè ní ní èso pé mo mọ̀ kí. Ṣùgbọ́n nínú ìwé mo fẹ́ sàn kẹ̀kẹ́ jáde bẹ̀. Kárí ẹ̀ ní bá mi sọ̀rọ̀. Kó ìgbà nígbà mìíràn rẹ̀ ni láti fi gbà wà lẹ́sìn tó gbà lọ́bẹ̀rẹ̀. ìfẹ́ mo fẹ́ mú àwọn ọ̀gbẹ́ àtúkà wáyé lọ sí ọkọ̀ ọlọ́ bíi mẹ́ta nípa ìsọ wípé mo ti ẹ̀jẹ̀ bóyá tó fẹ́ gbé mi kúrò níbi ìmọ̀lú wa torí àwọn àlàyé kan tí ń pè ní náàtì àjò wà ní àjò nílà sákẹ́ni. náàtì àjò wà ní àjò nílà sákẹ́ni. شهداء الروحي وعودي مقلتي وأنا رأي وعودي مقلتي ọ̀dà ọkùnlẹ̀ sí ìwọ̀dà mi. Dáàrí àrùn fẹ́ gbé mi lọ bẹ̀. Ṣùgbọ́n àti àrẹ̀. Ó ní wàbí ṣẹ́yìn lẹ́bi fáàbù ọ̀dọ̀ mami ó ní ní ọ̀gbọ̀n ọ̀gbọ̀n mẹ́rin ní ma. Ọgbọ̀n ọ̀gbọ̀n ìdílé mẹ́rin ní ọgbọ̀n ìdílé. Wàá kú ti yá. Ìṣẹ́gun ìgbà bàbá rẹ̀ ṣàtẹ̀wọ́ gbogbo ìpè àwọn èèyàn máa di ẹ̀. Èèyàn gbọ̀n bí ìwẹ̀ tuntun yọ ọ̀kẹ́ gbogbo àwọn òṣèré rẹ̀. Ẹ̀lọ́ àlùbáàkú máa tàbí ẹ̀rẹ́

kí ní ìwé òwò lélẹ̀ ó bí sọ́wọ́ àwọn gàdí ẹ̀rọ ìdí ọ̀rẹ́ lé ṣe sábà tí máàmù ti máa ń dúró yẹn ìmáàmù kò ní ìwà náà àjẹ ní ìwò àti ìgbò káfà sí sùúrù because mọ́ọ̀kì ànábì mọ́ọ̀kì bí nàbàwì àlùmọ́ọ̀kì bí nàbàwì ìbùdó màbí láti nàwárọ̀ lọ́wọ́rọ̀ ṣe rí ibi táwọn jíńgbó àti ibi táwọn àmàmùmó sọ́dọ̀ màmùmó àwọn tó bá wà ní ìmáàmù yẹn àmàmùmó gbogbo bẹ̀ ó fúláàtì báyìí ṣe kí nǹkan agbókò kó tó bó ń tọ́ àjà bẹ̀rẹ̀ kú lọ gbogbo ọba kí ló bẹ̀ ẹni tó bá ti di pé àfa yòlólò ẹ ti sùúrù ẹ dàpọ̀ tó ń tẹ́ ọ̀rọ̀ ká wà á kí ló ṣe ìgbà tí a mọ̀. àti àwọn dáàbì náà. bàbá ẹjọ́ kọ́ bí bàbá tó ń bẹ̀ bàbá tó ń dáàbì náà là má pèrè bàbá ó mọ́tò ibi náà ti kírun náà. orí mi sọ àwọn ẹ̀yọ́ wọn àti àgọ́ náà o. Lára bàbá rẹ̀ bàbá bàbá náà mẹ́mẹ́ sáájú ọ̀wádé, ah, pẹ̀lẹ́lẹ̀. Orí tàdá nìí. Ìyẹ̀fẹ́ sọ ọ̀. Bá mi bọ́, bàbá tó bàbá ìbọ̀rọ̀ ló mẹ́mẹ́. Ah, ó dáadé, ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ gbá àmú sí. Ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ gbá àmú sí. Bẹ́ẹ̀ bàbá mi yìí ojú ojú àjá ahụ bí i àyíkàtẹ́ ọ̀gbọ̀n bàbá wá bọ́ ọkọ̀ ọ̀sẹ̀ bá ń sọ̀rọ̀ ẹ rí gbogbo tí mọ́ wí o ó mà kọ́mọ́ tóbi lójú ẹ kí ìṣe pàápàá gbogbo Thank you. àbá ní ìlú ìjàpẹ̀lú ìmọ̀ bẹ̀. ṣùgbọ́n tó ṣe níbẹ̀ àwọn kí tí wọ́n ní títà lè ṣe láti fọ́ ó wá rú ọ̀la sí ilé rẹ̀ wà láàbínà rẹ̀ wà láàbínà rẹ̀ ní ti rẹ̀ tùnà bí wá àkìlẹ̀ wọn. wà láàbínà rẹ̀ ní ti rẹ̀ tùnà wá ìjà tẹ́ ń bẹ láyé nígbà tí mọ́mù ṣàfi papòdà lábà ogun tó wà kọjá ní alùpọ̀ wọn ó ní àyínà ṣàmùsù àádì ìrà alùpọ̀ wà ní ọ̀pọ̀ bọ́wọ́. Ah. mọ̀mọ́ tí ó bá yí bí tẹ́lẹ̀ títí tó jẹ́mọ́ ẹ̀ lọ́mú lọ. gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún kálukú wúrúkú tí nǹkan yẹn ti ní ààrẹ tọ́lọ̀ ń ṣe fún lọ́wọ́ o. ṣe ń tọ́jọ́. gbogbo àyè ńláńlá rẹ̀ lọ wo bẹ̀ yóò mọ̀ ẹgbẹ́ àti tó ní ìjọba ti lọ ẹ̀ẹ́rì tí ó sì sì lọ́dún àwọn tó lọ fún ní òye wípé ìkẹ́kẹ́ ti sóòkùn láyè akùpíà ẹni kó òtù ní káńkà kò kú ọgbẹ́ kẹ́yìn rí ọmọ kọ̀kọ́ dárù tí ó bá tó padà ọlọ́run ó tù pẹ̀lú dáadáa rẹ̀ ṣùgbọ́n yóò kọ dárù máa wọ̀ sẹ́nà àìrí ìrànlẹ̀ ìtùrọ́ ìdẹ́sìn kọ́mọ̀sán àtàlámù hatta an karnar al-mutana da sahabi ne zo taruwa kuke walau ana ahadan يؤمن لموت سالما ولو أن أحدا ينجو من الموت سالما تبي وسام لمنايا قد أصاب محمدا وسام لمنايا ọdún àkọ́ ọba ànábí wa ọ̀tá olùgbọ̀nà yá ọdún àkọ́ ọba àmàdá ọjà olùgbọ̀nà yá ọdún àkọ́ ọba ànábí wa. Àfọ́ àwọn ni mo rí ìmọ̀ orí kí irú àwọn èèyàn báyìí nígbà tí ń bẹ Ṣùgbọ́n bí àkílà gbogbo ọmọ lọ́pọ̀lọpọ̀ tó bá kọjọ́ lẹ́gbẹ̀ẹ́ sàárè wọn tó mọ bí ó ti rí tàṣẹ ń bẹ láyé ìrètí bí ó ti yóò mọ̀ sọ fún ọlọ́pọlọ wípé a ìgbà ayíyàjá ní ilẹ̀ àkọ́ ilé ìgbà ayíyàjá ní ilẹ̀ àkọ́ ilé ìgbà ayíyàjá. برجال الحقائق إذا هي جاءت بالرجال الحقائق wọ́n máa jẹ́ pé lọ́pọ̀ àwọn èèyàn tí ẹ wá lọ́yẹ́ kúkú wò sí ẹ ní ayé túbi èèyàn mọ̀ yìí pé nǹkan ti lọ. alimami nasari wọ́n gbà ní ìwà wọ́n wá ní sílgọ̀ kan wọ́n sọ wípé àbárò náà ابن مسكين قراءة عليه إيه؟ أعطاه وطان تجع لحارته ابن من؟ ابن مسكين òun ló pàdé ìsìn fún wa tí ọ̀ka fún mi ó king ka fún wọn mọ gbọ́ nígbàtí ń kà fún kílùbì ka ádùkù gbẹnu kístọ̀ì ṣùgbọ́n gbẹmú méjì agbẹ́mù nàṣáyé nígbà tó wá kí lọ́dọ̀ àfáwà حارث بن مسكين كم الحارث بن مسكين عالما كبيرا ومتفننا في علم وصل الحديث وراوية لأحاديث كثيرة إمامي أدنى لكي شبه كان يتقاضى أجرة معينة من كل طالبية يتلب الحديث عنده أفع دوتي ماذا؟ أسأل كيو لا ومن كيو كوكا أسأل كيو أسأل كيو فدخل عليه الإمام النسائي فظنه الشيء غبيا لكنه في ذي المسكين àfá àti múlówó ni tó fẹ́ yí ké wà wọ́n ké ọwá wọ́sọ bí ọ̀sọ́ olùsí àfá wa ní ètò táàyàn máa ṣe tí ẹ̀dà ọlọ́kùnlá olóògbọ́lọ́ àṣàjọ́ rẹ̀ Tàjọ́ òfin lè. Tàjọ́ òfin lè jù lẹ́gbẹ̀jọ́. Ẹjọ́ ọ̀rọ̀ ẹjọ́ fún sẹ́nu, ìtàpẹ́nu, ọjọ́ Hádìrì. Èyí lẹ́rìí mẹ́sì láyé mẹ́bàá àfà bá ní bí àfà hadith ti bí nínú ní ọba ní àfà kó ní halikọ jẹmọ́ ẹ̀ntẹ́ ẹ̀kí àfà náà lé wọn ní tẹ́tẹ́ afákẹsẹ̀ bá mọ̀ kí ní padà sí mọ̀ mọ́ afákẹ̀lá báyìí ṣe ìwọ̀n báyìí ṣe nǹkan ṣe ọba àgbà náà ó àti alhárùn-ún wọ́n ní nǹkan tí ó ń fà bí ìfàǹfà tó fi wá di wípé túbọ̀ àti ilé ìròyìn ní yàtàfàkọ̀dù àkbárọ̀ wọ́n mọ̀ rán àwọn táìwá láti wá táì àpá sẹ́tìmà ẹni tó bá wà with full confessional wisdom yọ́ mọ̀ bí ó ti máa báwọn èèyàn lò ní kọ̀ọ̀kan àtàwà wọlé bí bí mìsíkì عليه ثياب تظهر باب عورته كيسي كيسي في عفا ما تعمد عبد نو فظنه الحرب سين أين من أمور السلطان عفا فاتم يرى وستاي في جبل هارم إبا فأمر بعض الطلباء أن يخرجوا من الحلقة اللي هو ستاي اللي يوضع فلن فذهب الإمام النسائي ويقوم خلف العباد يستمع إلى ما يقرؤه الطالب على شيخهم فيكتب من خلفنا فجميع الروايات لما أراد أن يحدث بها بدأ بهذه الصيغة المتميزة أخبرنا الحارث المسكين قراءة عليه لم أكن مع بين يديه وما أخبر بذلك مباشرة بل كتبت جميع هذا الحديث عن طريق غير مباشرة عن طريق غير مباشرة بقى واحد عسي داما نوني والله إذا جماعة أواتيك أقول رسال <laughs> رسال أود أود ينفع بذلك <laughs> يجب لك أن تبتل رسال Àṣẹ́lẹ̀ mi gbogbo ọ̀dọ́wọ́, ìlú gbogbo pẹ̀lú ọ̀dọ́wọ́, ọ̀dọ́wọ́ ti lè lọ lé o. Lọ́lọ́lẹ́, ìtọ́wà tí ó rọ̀ ìbọ̀ kẹ́kì o, ìbáwọ̀ kẹ́kì o, kí ní mú ẹkọ́ wá ní ọmọ tí ó kú jù lọ. Ọmọ tí ó kú jù lọ lé. Bí a máa bẹ́ẹ̀ torí mo tó bọ́ ọ̀rẹ́ dáàbì mi ni wọ́n ṣe àwọn ọba tó ń já ẹ̀gbẹ́já wà lẹ̀ pé. máa tún wà á lè bá ọmọ inú wà lẹ́sẹ̀ gbèsè wà lè bá ọmọ inú iná. alóòní ọjọ́ ti lọ ṣùgbọ́n ẹgbẹ́ ń parí ẹ̀ pẹ̀lẹ́ ọkàn yìí. ẹ̀rẹ́rẹ́ ṣé kí n parí pẹ̀lẹ́ ọkàn yìí. jẹ̀mọ́ra ọba dẹ́dẹ́ òní ṣúwálẹ̀ yóò yọ lọ́sọ́wà. الدم عن النسائي رحمه الله تعالى

راوية من راوية يعني الإمام الهزمي آمين الشام وراوي الثاني بهشام بن داوود ابن الزكوان ẹ̀yìn àfáà ní kò ẹ̀yìn ẹ̀mẹ̀ ìyá ẹ̀yìn oníkẹ̀ láti fọ́lọ́dá gbogbo jẹ́ lè fọ́ ṣe àmàfà àfáwà ibùn àmìrì àṣà ọ̀rọ̀ méjì lónìí الشام أكيد الذكوان من ذا الذي يقرض الله قرضا حسنا فيضعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون عفوا الشاوي الشاوي ó ti di àgbààbà لكن الأباء حريص في أن يتعلم ابنه هشام الحديث ولا يريده أن يتعلمه إلا إلى المؤمن ليروي معطاه ما تممني أبدا فباع والده بيتا من بيوته ولم يخرج ولا دينار بثمن هذا البيت هو هو هو هو هو هو كذا كما قلت لمملك هذا البيت وقع العطاء على من مالك الشرط عليه هذا هذين الامرين مغلق المهتم شام الدرس رفض ذلك تدعبا مقرمي شبيا فسفة في مجنة ẹjẹ́ amọ̀lọ́jọ̀ máa tí wọ́n bá ní بتوقفوا ادب ìjókòó mọ́ màlìkì gba nọmba wọn. ìmáàmù jẹrẹ ti rí bàbá sí àlùwàlá wọn kò ní agbára báyìí tó máa fẹ́ kọ́nà náà àbí. wọ́n jókòó báyìí wọ́n wá ní àwọn jàǹdà fún àwọn olùkọ́ kòkòrò lọ. ọ̀nà tí a yẹ̀ wọ́n rà. àbí máa wọ́n wà nínú ọ̀nà náà. èyí tó kọ́ wọ́n kọ̀tẹ̀ ìmọ̀ọ́mù ń sọ̀rọ̀ ọ̀nà ọwọ́ àgbẹ̀wọ̀ kárí ọ̀nàwọ́ ẹgbẹ̀wọ̀ ẹgbẹ̀wọ̀ padà. Àwọn ìbẹ̀lẹ̀ pẹ̀pẹ́. Kìí ṣe ẹ̀sìn nínú mọ́lì àti tí àwọn ìgbà rẹ̀. Àlùmọ́jọ́ àlàṣẹ yìí. Kí a máa tó kí ṣòwò máa gbọ́. Wọ́n á nǹkan kan náà ni kan méjèèjì sí tàbí káàbọ̀ kàǹkan fún yín kàǹkan kò rí méjèèjì náà ìwádìí àti ìfòkùn ìfòkùn pọ́blẹ́mù ó sì lè torí ẹ̀tọ́ sí àjátàrà àwọn ìdàpọ̀ ṣùgbọ́n ní sáàmù àwọ̀fà àwọ̀kọ̀ tó bá jẹ́ pé wọ́n lọ ń ka nǹkan fún ṣéwù èèlé ló ń àjátàrà náà ṣe ní olúrùs mẹ́rìnkù àfikọ́ jẹ́ pé ṣéwù lọ́ka lọ́pọ̀ ọ̀tẹ̀ ṣéwù ló máa ń ka nǹkan yàtà ti ṣẹ́yìn ẹ̀rì ìṣòro náà lọ sẹ́kùdù ní ní Mẹ́dínà ní Mẹ́kà àti mẹ́mẹ́kà pọ́ọ̀tì bàtà àpọ́ọ̀lùbù yọkọ̀rọ̀ wàṣẹ ìyẹn ṣọ́ra wọ́n ìwà àti bẹ́ẹ̀ ní gbogbo ṣáàmù ṣóò gbẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ bàtà bẹ́ẹ̀ mọ̀tò kí n tó ti máa wà fún aláàmì afáàkà ní nàbà tó kọ́ra ní gbàmù yẹn bàbá ti pàdé alẹ́ kọ́tà báyìí ó ní yára bá Abdullahi hadidiri. Bọ́ọ̀mọ̀ ni. Bọ́ọ̀mọ̀ ni. وهو يومئذ نازع لحلما لأنه ابن عشرة ابن خمسة عشرة سنة وما في سنة ثلاثة ثلاثة ثلاثة ṣùgbọ́n tí ẹ̀mọ̀ ìpín ìjọ ní kí ó sì wà bẹ́ẹ̀ akọ̀wà bó ṣe bẹ̀rẹ̀ sọ́yá sí ìwà ṣùkú. ìbọ̀pọ̀ ìdí parí ẹgbẹ́ ìdí wọn lọ lé ní parí kẹ́ńkẹ́ńkẹ́. ṣé àbùkàkì ẹ̀yẹ ìgbìlá ṣé àbùkàkì àfààní ẹ̀yẹ àjùmọ̀ àbùkàkì sáré. wọ́n lọ ìbára àbí bẹ́ẹ̀ وزودني بثمنه يا حج وأطلب العلم عندك فجازيت مثل هذا الجزاء وضربتني وأمرت غلامك أن يضربوني والله لن أسامحك عرفهم آه. كيف لي gbógbé gbógbé ìpọ́ ọ̀dà fàmọ́ǹkà fáró tó rẹ̀ kí lọ fẹ́ kí n ṣe pé tẹ́lẹ̀ mẹ́ ó ní kàfàrọ́ tó áti àgbìsà ẹ̀sìn mọ̀ kí n tẹ́lẹ̀ mẹ́ tẹ́lẹ̀ jẹ́ àwọn àárín wọn sí ìdẹ́sẹ̀ àrùn ọ̀rọ̀ tó ti mọ́mọ́ bá ní wípé ومتاش ما مالك هو تعموا تقوم ما مالك لا يجي إن وتقسم إن وتقسم العلم يؤتى ولا يأتي وبعد ذلك أو تكلف شخصا يقرأه علي ثم يقرأه عليك wájú wọ̀ tó bá fẹ́ fi gbẹ́dọ̀ lápọ̀kan lé orílẹ̀-èdè mítò lábìlẹ̀ ẹ̀yìn kọ́ wá kà lọ́dọ̀ ní ọba kàtán ọmọ àkọ́ kọ̀dáhùn bí mo bẹ̀rẹ̀ sí gbogbo gbàgbà gbọ́dọ̀ òkú náà kọ́wọ́ ìṣá ó ní ẹgbà kọ̀ọ̀kan wọ́n máa fi bí àdéhùn kọ̀ọ̀kan wọ́n máa fi kò ṣe gàgà ó sọ àdéhùn àkọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀kan ẹ̀kẹta ẹ̀kejì ẹ̀kẹjọ ẹ̀kẹsùn ẹ̀kẹwọ bẹ́ẹ̀ náà kọ́lé ìfọ̀ níbo bẹ́ẹ̀ fi sí ní mo kì í àdéhùn wa òtún tó báyìí kọ́ wa ní ayélujára náà zip fi zọ́ọ̀bì wà mo rẹ́ sì báyìí fẹ́ gbà. Tọ́ba jẹ́ wípé tí ó jẹ́ rí tí náà wá lélẹ̀ náà fẹ́ gbà kàkà bí ṣètò. Àdìsí ni ọkọ̀jọ̀ fún lọ́kọ̀lù sí. Gbogbo ẹ̀rọ àwọn ọmọ ẹ̀rọ ọmọ ọmọ tó tọ́ ìlú mo sọ́kè ìgbà sókè báyìí. Ọlọ́run dà kẹ́lẹ́kẹ̀kẹ́ lórí ìgbà kẹ́lẹ́kẹ̀kẹ́ ọlọ́wọ́ náà nǹkan méje kan tí ò rídi mẹ́jọ ọ̀nà mẹ́ta tí ò rídi mẹ́wàá. owó ń bẹ lápò ẹjọ́ bẹ fọ́. máa tún wà ní ibà mi ń tó àwọn ìjókòó sọ̀rọ̀ wà ní ṣírò mi ìṣèkọ́ wà ní ìdá mọ́ ní mọ́ wà ní ṣírò mi ìṣèkọ́ wà ní ìdá mọ́ ní mọ́. رحم الله لنا على أحياء وأمواتا لعلي أقتدي بهذا يقدر وأنا رأيتني مقصرا في حقكم لعل الله يتقبل منا هذا اليسير ونسأل سبحانه وتعالى أن يوفق الجمال ما يحب ويرضاه يجعل أمرنا خالص الوجه الكريم وأن يجعلنا من طلاب العلم الشرعي وأن يتقبل منا ما نقدمه في ذات الله سبحانه وتعالى ما هو مو كي ọlọ́run bá ń kí òṣèlú sí ilẹ̀ ẹkú rírẹ o ẹkú rírẹ tó ga ẹkú ẹ̀yìn ẹkú ọjọ́ ọba dáadáa òsì lè dé kí á tún kábàáyì ọjà náà yọ ọmọ òṣèlú èmi tí wọ́n bá wọn yọnu sí ẹ wà jìnnà jìnnà jìnnà pẹ̀lú ayọ̀ a ní máa tọrọ kó fún yín o ẹ ní máa tọrọ ìfún bí hakilá àwọn ọ̀rọ̀ àti wọ̀tá إلا بينهم هذا صلى الله وسلم على نبينا وعلى الوصاري وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله